níbi ní onímọ̀lágbára àti báńlọ àlẹ́bìnrin tó máa gbà wẹ monday dada uh, thursday onímọ̀lágbára àti mẹ́gbà àlẹ́bìnrin tó máa gbà wẹ níbi dáwọ́dà tó bá gbà lónìí kò sí lọ́la onímọ̀lágbára àti tó bá gbà bẹ́ẹ̀ lọ́wọ́ láàwẹ̀ ah, gbà sí kẹ́ nọ́mbà ah, gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ ah, kí ló dé àdéhùn máa gbà kan lọ́jọ́ kan lóṣù kan kó o sí ní rẹ ó di eyín káàdì àjẹ́ndà kò sí àwẹ̀ mẹ́ àbí kò sí ibi ní àjẹ́ndà kò sí ọlọ́mọ àjẹ́ndà yàrá من يبوه وما إلى ذلك يغبطه قال الله سبحانه وتعالى جعل سيري سكال وعلى الجنة إسلام إسلام زبا نقول الدين يسر أولي إيه؟ نعم باب شعالة مرضيعة باب إريق إيه؟ فين الوين حديث 2660 حدثنا أبو عاصم عن عمر ابن السعيد عن ابن أبي مليكة عن عقبة بن عارف قال تزوجت امرأة فجاءت امرأة فقالت تزوجت امرأة المفاعو عقبة بن عارف المفاعو فجاءت امرأة فقالت أبني كوادي وابني فقال بس إني قد أرداتكما ايوا عقبات يوم توفي مفيدين لي لنا فأتيت النبي صلى الله عليه وسلم قال بالك يا رسول الله موفى أو فأيعود موفى جوني ذلك وينيني قال وكيف وقد قيل النبي يقول لفتي وفي صدي يجي جانو وكيف وقد قيل داها عنك يا فاتي أو نحو ذلك النحو ما كاتكم باتي له كسي لا هيمان أودي يوا الله مسافر يوا الله àti two thousand six hundred and sixty one gbogbo bẹ́ẹ̀ ká filẹ̀ káka òun nìkan ọ̀rọ̀ mọ̀mọ́ wa sẹ́yìdà Aisha tí àwọn ifk tí wọ́n purọ́ ìbàjẹ́ máa láàánú ó di wa kọ́nà ọba kó sànù wa sallallahu nabiyil karim wa ala alihi wa ashabihi ajma'in wasalaamu wa rahmatulahi wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته ọkùnrin kan ló kújú ọmọ ìyàwó fẹ́yàwó kújú ọmọ wa ìdè ìlú obìnrin tí ọmọkùnrin rẹ̀ kí ẹni tí fẹ́ nínú obìnrin ní ìlú fẹ́ fún yóò ló bí fún báwo ni ìyàwó àwọn ẹni. lẹ́yìn sábúrú ẹ̀ mọ́ lè fẹ́ra wọn ìyá tó wà yẹn tó wà yẹn kò fún ọmọ ọkùnrin yẹn lọ́yàn tiẹ̀ àbí kọ̀ọ̀tì ọ̀gbọ́n wọn lè fẹ́ra wọn òde tíráyé pé ńgbà tó dé ìyá àwọn ọmọkùnrin yẹn náà ò sí nílẹ̀ ọwọ́ fọ́ọ̀n náà lọ́yàn òde ó ti di èèwọ̀ kó fẹ́ra wọn àmọ́ bọ́mọkùnrin ti dọ́mọkùnrin bá kò tiẹ̀ mú yàmá òde bọ́mọkùnrin dọ́mọkùnrin kò bá kò mú yàmá sọ́ọ́ ti yé so ọmọ yẹn lè fẹ́ ọmọ tí ìyàwó yẹn gbé wa wọn tán ara wọn tán bí ọyàn wọn tán bí nasabu ó di yé nà. wa aleykum salaam tila. ó kàrà wọn lẹ́nà nínú ọdún wá sí mọ̀ wọ́n kéèlè wọ́n kàdà alimat ó pàdé náà ní àmọ́mọ́ ọmọ dáadáa ni ẹnìkan fẹ́ ba Islam ní sọ́dọ̀ ń àmì oníyàwó méjìlá oníyàwó méjìlá ó gbé àwọn ọmọ sọ́pọ̀ ọba ni ọba abá mọ́lá àbọ̀kàrù mi ọba náà ló gba Islam náà ní tó ó sàmárì nínú àwọn ìyàwó rẹ̀ tó bá nífẹ̀ẹ́ àwọn mẹ́jọ yòókù ó fi wọn lẹ̀ àmọ́ gbogbo àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ní gbogbo wọn dáadáa ó di so bó ti lọ́nu wọ́n ní ẹ̀bá ti láyé jàhílíyà Islam ó ti dájú àlẹ́bìnrin al-Islam yuhadimu ma qabla al-Islam yuhadimu ma qabla Islam gbogbo ẹ̀sẹ̀ ní ìbáṣẹ̀ síwájú ó ti wó dànù síkà tó dìde lọ́wọ́ wa ó di yé wa nígbà táwọn yẹn ń pe àwọn tó bá gba ìsìlámù tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó fi máa di mọ́nà ní ẹ̀yin gẹ́gẹ́ ẹ̀dá jù wá lọ ẹ̀yin ní sí ìsìlámù ìsìlámù tá àdínú máa kàbí àdínú máa kàbí gbogbo ẹ̀sẹ̀ ní tiẹ̀ àwọn ọmọ ń dọ́ bẹ́ẹ̀ ṣe mọ́tò ẹ̀yìn àwọn ọmọ tó bá wọn ni wọ́n wá dùn ni wọ́n á di síkìmà dáwà nù ó di yé wa wọ́n dùn gan-an ọlọ́mọdé àfúrẹ́ yìí wa. وعليكم السلام ورحمة الله وبركاته عشان

èyí wà láti gọ́ndú gọ́ndú lọ́gbẹ̀ẹ́ ṣùkú tó ń bẹ̀rù fúlàní ni bá fúlàní gọ́ndú ọmọ àwọn aráàlú gọ́ndú àwọn èèyàn ṣé Abdullahi wọn á pàdé wọn á bí ẹ̀yà yámúlé ti ra wọn ó yà pàdé ní ọ̀fà ilé yámúlé ti lé ilé ìmúlé ti lé ọ̀tá wọn bá dọ̀mọ́lé ọ̀tá wọn á rí ìwọ̀n káwọn fẹ́ra wọ́n lè mọ̀ tàn obìnrin tó ọmọdé kan náà kọ̀ kódà àwọn ọmọ ọ̀dẹ̀ kan náà lè fẹ́ra ní ṣẹ̀ríà Islam ó di wa bó ti lọ nìyẹn mo wà ní Saudi Arabia 1994 mo á rí dókítà tí mo lè rí bí sísà tí mo lè rí ó wá ní àárẹ̀ kàtí mo ṣe àwọn ará Saudi àná mo á ní akílọ́fà ó ní sọ pé mo máa fẹ́ra wọn nù líkẹ́ so àárẹ̀ yẹn ọ̀tàn kọjá ọ̀tàn jáde ó di ó lọ́gbìn wọn máa gùn gan àwọn ará Saudi àwọn ọmọ lu 120 years láyé àwọn alẹ́ ìsìn gbogbo àwọn bàbá kúlò ní eighty eighty something gbogbo àwọn sọ pé àwọn fẹ́lá yẹn fẹ́lá yìí wọ́n ti ṣe pọ́lísì yẹn ni àbúrò mi kan ti ṣe bí ọmọ mi màá pè ti ṣe dókítà ní Saudi Abdullah ti ṣe dókítà ní Saudi Arabia ó ní pọ́lísì yẹn kó tó bá lójú mọ́ hundred years kò sí pọ̀ wọn sọ hospital mà dókítà ní màá wẹ̀ wọ́n ti assign dókítà wọ́n ti màá wẹ̀ lóṣooṣù ó sì pé bí ó máa wá sọ hospital ara wàhálà ni ìṣe ń tọ́jú àwọn àgbàlagbà àwọn dé ó di wà so inú ṣẹ̀ríà àwọn kankan tí ṣeré ò sí léwọ̀ àwọn Yorùbá sí léwọ̀ nítorí wàá burú jáì ikọ̀ òfìòkò sí léwọ̀ Islam lọ́sọ̀ wá sí léwọ̀ fún àwọn Yorùbá mo máa sọ mo ń gbọ́ Quran nígbà tá a ń sábò ní òní ayà ìmọ́kọ́ bẹ́ẹ̀ sọ mo wá sí àwọn Haúsá lọ́jọ́ wa ní ọkọ̀ jáde lẹ́yìn tí náà sí Yorùbá fún Haúsá Yorùbá kí àbúrò kó níyàwó nìsí kábúrò wa kú kí ẹ̀gbọ́n wa fẹ́ àwọn àbúrò ìwọ nílẹ̀ yorùbá àbúrò lè fẹ́ àwọn ẹ̀gbọ́n àbí àmọ́ kí ẹ̀gbọ́n wa fẹ́ àwọn àbúrò ìwọ nílẹ̀ yorùbá àmọ́ n ò tijú kí ọmọ wa fẹ́ àwọn bàbá rẹ̀ tí ọmọ wa kú ní tó fi àwọn tó fi àwọn kékeré lẹ̀ ọmọ bàbá yẹn ọkùnrin yóò fẹ́ àwọn bàbá rẹ̀ eléyìí díẹ̀ burú ju zina lọ wọ́n tọ́lọ́ fẹ́ ròyìn zina ó ní. ولا تقربوا زنا إنه كان فاحشة وساء السبيل أجت بمجني إنه كان فاحشة عبدني وساء السبيل ونوربني أما ما تبغوا أنت كيف يا وبنا ولا تنكوا ما نكع أباؤكم من النساء أما في عمود بغاني بسنو بني إنه كان فاحشة عبدني ومقتعني أولم قولي ذلك ọlọ́run sọ ma jẹ́ pé ọlọ́run kórìíra mákìtà ní tọ́lọ́ irun sọ́lọ́ ọba wọ́n sá àṣẹbí lọ ní orí búlẹ̀ ni ó di eyín ẹlòmíì bàbá rẹ̀ tó bá kú ìyàwó tó bá fi ilẹ̀ kékeré ọmọ àfẹ́ kébì àáfẹ́ ó di eyín ẹ̀rọ bá ti bá tóun àdúgbò náà ń bẹ̀rù ó di eyín àfa àdúgbò sóyó àwọn tó wá kọ ojú kọ́ obìnrin kọ́ra àwọn ẹlẹ́wọ̀n ti aburú fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá kọ́ra wọn lẹ́bàá tẹ́rìbí àwọn ọmọ ọwọ́ tẹ́rìbí àwọn ọmọ ọmọ ọwọ́ yóò bá làákà ẹ̀pọ̀ wọn ní ọwọ́ àtọwọ́ lọ́wọ́ fi má òdè ṣètọ́ọ̀nù olórí bú ni ṣètọ́ọ̀nù wọ̀láì olórí bú ni ọlọ́run kọ́ yàrá ṣètọ́ọ̀nù tó bá rán ọmọ ara rẹ̀ lọ́rọ̀ iṣẹ́ tó bá dé wọ́n máa fún ní rìpọ́t tẹ́ bá ní mo sẹ́ni kan tó fi ṣe zina yóò bá lọ́pọ̀ ọ̀tráì mo sẹ́ni kan tó fi jalè ọ̀tráì mo sẹ́ni kan fi pààyàn ọ̀tráì mo sẹ́ni kan fi kọyàwó ẹ̀lẹ̀ ìtàn wa bìbí yóò wá bímọ níwọ̀ lórí sẹ́sì ó ti dálé léyìn rúùmù. wọ́n bá àwọn yòókù yẹn tí wọ́n tá a fi àdọ́dọ̀ ṣètọ́n àwọn ọkọ̀rọ̀ àwọn ẹ̀ ọ́ ṣètọ́n ni wọ́n lọ ṣẹ́ òde ilé yóò sì tò mọ́nu torí àwọn ìyàwó àwọn ọmọ tí wọ́n kọ ìyá wọn lẹ̀ ìyàwó tí wọ́n fẹ́ àwọn ni wọ́n jẹ́ pé wọ́n kọ ilé àwọn lọ kọ́dà bí ọmọ ń parẹ́ ó di ọ̀tẹ́ dénú wọ́n fara pé ọ̀rọ̀ ankọrẹ ní ẹ̀rọ àdébí sílẹ̀ àgbà ọmọ ẹ̀ pé wọ̀ ni wọ́n fẹ́ ni kọ̀ọ̀kan kéèlà ó ní bó ṣe ni wọn ga ọba bá nàbí ya Rasulullah sórí yìí tó wà ní ọkọ mi tó wà ní ọkọ mi ọkọ mi rò pé òun ní kọ́lọ́ ní oyún àlè mi oyún ń tàwọn akọjọ́ àmì ìṣẹ́lẹ̀ mi àtàjùlọ ni ṣé ìṣẹ́pẹ́ akọrin mú nǹkan wọ́n ní kò mú nǹkan obìnrin ní afọ́ ẹ́ oníkọ́ akọ́sẹ̀ ìṣẹ́ ọkọ̀ ọ̀gbìn àwọn obìnrin ní kò mú nǹkan kan tó anábì ní rajim ha ẹni sọlọ́kù pa ní àwọn sọlọ́kù àmì ìwà fẹ́ kírun sí la wọ́n tó sáfù àmì ìwà ní sẹ́ni ọmọ ìwà fà pé ah ẹni tó afẹ́ kí oṣù àti oṣù ìdìbò àníbi ni wọláhì àrùn látọ́bìnrin ìgbà tó bá pín fara màdínà mi sẹ́mùtì yìí tó wà jẹ́nà ládàá tọ́gbà tó bá pín fara màdínà sẹ́mùtì yìí tó wà jẹ́nà ọwọ́ di yé mùsùlùmí ni ọlọ́mọdé àfẹ́rẹ́ yìí wọ́n lọ́ọ̀bà sànù aláìsàn kẹ́ẹ̀mà náà wàhálùkùmù sàlámù dìlà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ara ọ̀ tí wọ́n ti lóyún nínú lọ́pọ̀ bá ti lóyún nínú dandan kó bí mẹ́ta bẹ́ẹ̀ sẹ̀rẹ̀ ayé Umar bin Khattab náà Umar bin Khattab wọ́n ti lóyún lóyún wá sí ìrìn náà ẹni sọ́lọ́ pupa ṣé ní aliwájú àà Umar sí sọ̀rọ̀ sí sọ̀rọ̀ sí sọ̀rọ̀ wọ́n ti bìnrin dájọ́ tí ó yí obìnrin bá ti ìrìn náà ọmọ inú ẹ̀ ti ìrìn náà ni kí lọ́kọ̀ ọmọ inú ẹ̀ tẹ́bi aṣọ náà ló kópa kò sí bẹ́ẹ̀ sọ́mọ́ olókòwò àti òbí ní àfẹ́ ti ọmọ inú ẹ̀ sínú ẹni wọn láwùlà aliyu làhálàkà umar láwùlà aliyu làhálàkà umar tí ìbá pé aliyu ni ọjọ́ rẹ̀ pé kò sí ìjà láàrin wọn nù táwọn kàtà máa lọ́gbà àwọn ṣí àwọn sọ pé jàǹbẹ̀lá ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn mọ́júlùsì rẹ̀ wà náà tọ́jú ọmọ fún nímọ̀ràn sínú ọmọ rẹ̀ gbéra gbà bí yọ̀ sẹ́ni àlùmí nǹkan báyìí lọ́sọ̀rọ̀ ìgbò làbẹ́ sí sínú dájú ọba sẹ́ni ọmọ kò sí ìjà láàrin wọn لولا علي aliyu عمر tí ẹ bá ẹgbọ́n náà tó lo àlíyù bí ní sẹ́ni ọmọrọ̀ bá àdáka kò bá pọ̀ ọmọ ó di yẹn bó ti rí nìyẹn ọlọ́mọ sí àfọ̀rọ̀ yìí wa. ọ̀rọ̀ àdìgbò pọ̀ nǹkan tí wọ́n ní yìí yìí karama wani kunan kafa an rubuza ta da bindiga wata fomu gbogbo daga wani kwasi bayan karama auriya sai da kuma ba kumi ojú ojú mi ojú rẹ bọ́ ba orúmọ̀ ni wọ́n lọ sọ báyìí wọ́n lọ́sẹ̀ bẹ́ẹ̀sì tàbí ìkàrà ìpẹ́ ìlú sọ báyìí tó alọ́wọ́ fọ́nṣù náà Nàá. Nínú Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àní ìjọba ọgbọ́n tó wà tó tó báyìí. ní àbáwọn àgbọ́yé wọ́n padà mọ̀ pé kí ni. wọ́n padà mọ̀ pé àwọn ìjọ mọ èèyàn bìkan náà. wọ́n pápá ti fún ma bá dìbò ayé wọn lọ. Ah, gbogbo wa náà àbúkù wa bàbá kan náà ìyá kan náà lórí wa gbogbo kó ma bá dìbò ayé wọn lọ. wọ́n bá sì gbé wa àgbàgbọ́ kọjá ibi àwọn sọ fún wọn báwọn. àdùá tún la kó dá tún la wa. àmọ́ ah, kó ma bá sì dìbò ayé bí ẹgbẹ́ lè sọ lọ́nà

aṣọ tó bèrè ní ọ̀kọ́ à ń gbọ́ pé tó bèrè ní wọ aṣọ tó bá jẹ́ bóyá bíi red ó jẹ́ blue aṣọ tó bá wà fúláṣì jẹ́ láti ọ̀kọ́ téèyàn rí kọ́lọ̀ irú aṣọ náà ẹ ṣe ohun ìbéèrè nìyẹn dẹ́nu bá tù mo gbé táwọn kan sọ pé obìnrin ọmọ ó lè ra mílìkì fún ìyá rẹ̀ láti fi san wípé ọmú tí ìyá fún òun òun ra mílìkì fún òfin dá ọmú náà padà dẹ́n wọ́n ní àgbà tó wà tán ní tóbìnrin bá ti wọ tó bá ti lọ ilé ọkọ kò lẹ́tọ̀ọ́ fún un láti lè lọ́mọ kí àwọn òbí rẹ̀ ẹ ṣe sà báwo àmì àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ àwọn òbí láì nínú ṣètò àwọn bisimilá àwọn ọ̀tá ìsìláàmù wọ́n sọ àwọn òbí wọ́n kọ́ dáhùn sáwọn ẹgbẹ̀yìn yẹn ni ẹ o ipe kóbìnrin ra kọ́mọra milk fún yẹ wọ́n láì ọ̀rọ̀ àwọn olórí búlà àwọn tó ń sọ bẹ́ẹ̀ wọ́n ń ba àwọn afáàsúnà jẹ ní kò sí ní tọ́jú báyìí kò sí ní tí ọmọ fẹ́ ṣe ní oore tó bẹ́ẹ̀ fi san òbí ẹ̀ kò sí irú nǹkan náà wàhálà táwọn òbí wa ṣe fún wa lórí so tí wọ́n bá mílíkì fún yàrá pé ọjà tó fún yìí wàhálà tó ṣe ń jẹ́ tó bí nǹkan tó bẹ́ẹ̀ bí rọ́pò rẹ̀ wàhálà tó ṣe ń jẹ́ tó bí tẹ́lẹ̀ yorùbá ń pè ní ọjọ́ ọkùnlẹ̀ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan kí ló bẹ́ẹ̀ fi sọ̀tàn ẹ̀yìn yìí àwọn tó wọ́n ń sọ báyẹn kàn ń sọ báyẹn láti bà wọn afáàsùn nàjẹ́ kò sí afa sunu tó sọ bẹ́ẹ̀ kò lè sẹ́ńtẹ́ tó bẹ́ẹ̀ fi kẹ́ ra mílíkì fún wa ra mílíkì fún yàrá kéèyàn yàrá mílíkì fún yàrá kò sábúrú ń bẹ̀ ojú wọn bá dùn ọmọ yàrá dálẹ̀ àmọ́ pé òun fi rọ́pò ọjà tó fòun ara ọ̀ kò fi ẹ̀jọ́ra wọn kò jọra wọn ó di wa anabi muhammad sallallahu alayhi wa sallam inú ọ̀rọ̀ rẹ̀ ó ní kò sí tó máa fi lè sẹ̀sẹ̀ fáwọn òbí tó bì àyàfi tó bá bá wọn lóko ẹrú tó yọ wọ́n kò lóko ẹrú tó wá fi wọ́n lẹ̀ tó yẹ bàbá àbẹ́yẹ lọ okò ẹrú òun ti di ẹrú nìyẹn so ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ burúkú ni lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹ́ rẹ̀ obìnrin ọmọ kọ̀yẹ́ kó máa lọ ní wọn ní àbúrú gbà ní lẹ́yìn náà àbúrú gbà ní kí tó bẹ́ẹ̀ bá ti lọ rárá o Fatima ńgbà tó ti lọ́kọ̀ tán ìmọ̀ wálé àdébí sayida fatima ọmọ anabi binta rasul kódà èyí táwọn ń filá yìí ti dẹ́pọ̀ bìrì ọlọ́ọ̀lì ọkọ obìnrin jẹ́ rukaya bàbá rẹ̀ ń ibrahim rukaya ibrahim ọwọ́ alọ́kọ̀ ọkọ rẹ̀ idris tí wọ́n di rukaya idris ó ti kú rukaya ibrahim kọ̀ bá àmì kọ́ máa jókòó bàbá rẹ̀ lọ́fà fatima gbogbo bá ń jẹ́ bintu ẹ̀rọ fatima lóko rẹ̀ throughout ayé wọn ò pè fatimatu bint rasul ọkọ fatima muhammad ló ń jẹ́ ó ti yé wa sọ̀rọ̀ burúkú báyìí nípa aṣọ tó bìrì máa wọ̀ gbogbo aṣọ tó bá wà attractive tí ó máa attract àwọn èèyàn kọ̀ọ̀kọ́ bìrì máa wọ̀ ó pupa ni ó di wa so obìnrin ẹni ọ̀wọ̀ ni àmẹ́tẹ̀ẹ́dẹ́ kọ́díkọ́jẹ́ dúdú àbí dark brown àbí kíní kan ara o kọ́dá máa wà attractive òdì kọ́dà kó bá fi white ni kò bá fi black náà ní túbọ̀ ń wà flexible tó pàwọn yẹn fi ń rí transparent tí wọ́n fi rí tó wà ní kọba mu ó ti wà lẹ́yìn náà high heel kóbìnrin bá wọ bàtà tí ọ̀gá tó fi deceive yẹn pé ga obìnrin tó fi deceive ẹ̀ tó fẹ́ ah, ga tó pé high heel dẹ̀ gbìgà ilé ìyẹn ọba mu ó ti wà àmọ́ bàtà tó wà àdọ́mà rẹ̀ obìnrin máa lu nǹkan ta nǹkan tó máa fi tẹlẹ̀ táwọn èèyàn ah, ga àdógó àwọn ìpínlẹ̀ àwọn àwọn àdógó ọlọ́run ọ̀fẹ́ kọfẹ́ kúkúrú yóò ní kúkúrú bìlísì ọmọ so bó ṣe lọ bó ṣe lọ nìyẹn kọ́nà ọba kó kó sàánù wa. tó bá dùkọ̀ fún ọkọ rẹ̀ nínú ilé ọkọ níta kọ́ máa wọ̀ ọ́n tó pé obìnrin tó wà ọkọ kọ́ máa dírẹ́sì níta táwọn yẹn fún fa tẹ́ńṣẹ̀n àwọn èèyàn ó di gbogbo fa tẹ́ńṣẹ̀n àwọn èèyàn bí à ń lu ó ogun tí wọ́n lè wọ̀ lásán ó lè máa wọ̀ nù tẹ́bàlọ́ Saudi Arabia ẹ̀rọ àwọn shops kan wọ́n ní lónìṣáyà xaṣọ́ lónìṣáyà àṣà sọ yóò tàwọn obìnrin nìkan ni gbogbo nǹkan tó jẹ́ tó obìnrin tí ó máa attract ọkọ rẹ̀ wọ́n tà ń bẹ̀ ìwọ ọkùnrin bá wọ bẹ̀rẹ̀ ọ sí ilé wọ̀ ó di wa nǹkan obìnrin ni nǹkan obìnrin ni wọ́n tà ń bẹ̀ ó di eyín tẹ́lẹ̀ pé àwọn obìnrin nìkan ni wọ́n ni aláwọn asọ̀kọ̀dọ́kọ̀ tóbi in kọ́kọ́rọ̀ kìtò stars ọ̀yánu ọlọ́kọ̀ fún alówó alábàárìkà ọdún èyí ní ẹ̀bá lọ́wọ́lọ́ òsì nǹkan burúkú ni bàbá wa tó kú yìí lọ́hàpọ̀rọ̀ tọ́ àdáfẹ̀rẹ̀ dr ahmed ó ní ẹjẹ́ mẹ́kọ́ sí ní ọmú yẹn ṣe zìnà ó ní òsì ní ọmú yẹn ṣe zìnà a ní báwo lè sí ní ọmú yẹn ṣe zìnà ó ní wọ̀nyí òǹkọ̀rẹ́ alùsùn náà yàrá kan pálọ̀ kan náà àbúrò rẹ ọkùnrin tí ń gbọ́dọ̀ yín tó ti bàlágà <coughs> àwọn ọmọ rẹ náà tó ń ìyàwó rẹ ò lè múra dáadáa láti fi ara ọ̀ṣọ́ rẹ̀ hàn gbogbo wàyọ̀ wà ní ìjáàbù náà máa bu nǹkan mára náà yóò máa di ara dáa torí àwọn tó ti bàlágà wà nínú ilé oníṣó ọwọ́ ń ju ọwọ́ bí àpé kò sí egun ìyàwó rẹ̀ ọba máa lè bóyá ó ní hiv lára ọmọ wa lè ọba akọlù ọba lè kó hiv ó ní àgbẹ̀tọ́ pé onílé tó gbáyé ọlọ́mọta àfọwá nílé tó gbáyé ọlọ́ba tí ìyàwó rẹ̀ lè múra dáadáa tó lè yìn tó tí ó wọ náìtì àbáṣọ tí àwọn kọ́mítẹ́ tó máa fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni tí ó lè rìn lọ kọ́ lónìí bọ̀ ó pé ah ìbí <laughs>

ó ní ọlọ́ọ̀bá kó sànù wa náà adáhùn béèrè yẹn gbogbo béèrè yẹn síta yàbí ọlọ́ọ̀ kó sanwó lẹ́sàn kó sọ gbogbo alẹ́sàn náà. oníbèrè lè rò náà fẹ́ para bí president wọ́n ní asalaamu alaykum wa rahmatulah hmm. wọ́n ní kọ́nà ọba ìfẹ́ lẹ́sàn pẹ̀lú orí púpọ̀. àmì àdúgbò wa náà. wọ́n ní bóun ni obìnrin ṣe yẹ kó múra ló bá fẹ́ kírun ráwọn ní àwọn èèyàn kan ní àràǹdà àwọn tó jẹ́ pé wọ́n bá fẹ́ kírun eh, ìbòrò tó wà transparent ni wọ́n bá fún aróòrò wọn ní róòrò yẹn kó balẹ̀ àwọn ti ti ṣàlàyé ṣàlàyé fún wọn wọn fẹ́ gbọ́ pé ẹ̀dá fún ẹ tó bá wọn ṣàlàyé fún wọn bóòlù obìnrin ṣe gbọ́dọ̀ múra tó bá fẹ́ kírun aláwọ̀ pọ́rọ̀ ọlọ́run bá kó sàánù wa àwọn obìnrin ọlọ́run dáwọn dáa púpọ̀ eh, wàhálà tóbi ni ó sì wà jẹ́ nà láì kó tó nǹkan àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yóò mí sẹ́ inú ọ̀nà tí a fi wà aljanna obìnrin onírìnrún anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ayoma imratu sallat khamsaha gbogbo obìnrin wọn máa ń kí dáadáa tí ń kí náà dáadáa wọ́n sàmàt sha'raha ó dẹ̀ gbàwé ramadan yẹn dáadáa wọ́n afdad farjaha ó bá sọ abẹ́rẹ́ kò sínú àwọn obìnrin náà ti zina wọ́n atat baalaha ibà ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ دخل الجنة من أي باب شاءت لكتبا وليو وقع على الجنة أدري أما بيقولك أدري إنه ما جمونه أني ما جمون مسا كما فكر فقط باب ومبي لا يوجي اليونيو إنه أني ستر الأورا wọ́n ní kí yẹn bo owó rẹ̀ obìnrin gbogbo ara rẹ̀ látòkè nílẹ̀ èho ni àfojú àfọwọ́ tóbi máa fi kírun ojú àtọwọ́ nìkan ló ń gbà láì gbogbo ara dé ibi ẹsẹ̀ rẹ̀ kọ̀ẹ́kọ̀ hàn sọ̀rọ̀ àwọn obìnrin náà lo fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn wọ́n bó o àwọn tí wọ́n lo tẹ́tí àwọn tí gbàgbà asọ̀wọ̀n òdìlẹ̀ wọ́n bó ẹ̀rí àwọn màmá jọ̀hún àwọn màmá jọ̀hún tí a bá pé nílé abidjan alẹ́ ti jáde nílé àwọn tó ń sẹ̀sì ni wọ́n bẹ́ kírun wọ́n tún tún aṣọ wọn ró tó fi gbogbo ẹsẹ̀ o di ọ̀ṣọ́ àwọn obìnrin yẹn tó ń bá sọ̀rọ̀ fún wọn fẹ́ mọ ẹgbọ́ yẹn kí wọ́n gbọ́ ló fi dáàbì fún wọn kọ́lọ̀ ní ká gbọ́ ká gbà ká lè bá náà tó dé ní ẹ̀tàrí kíámà òye títúrọ̀ àwọn àwọn àwọn ṣòro tó ṣùgbọ́n tí àwọn ìmọ̀ fi wọlé náà ní kí yẹn bó gbogbo òwò rẹ̀ o gbogbo ara obìnrin dẹ̀ ní òwò ni òdìkọ́ rẹ̀ mú àwọn míì sọ pé òun obìnrin gan òwò ni ẹlẹ́yìn ọ̀sẹ̀ tẹ̀lé rẹ̀ lẹ́ńtì ó ti yé wa kó bọ́dọ̀ máa lẹ́ òun ní fọ́kùnrin ọlọ́kùnrin àwọn obìnrin yẹn wọ́n ní style ọ̀rọ̀ oríṣiríṣi ọmọ ohun tí ọlẹ́ bíranẹ́dìmọ́dé شر ما لنا وتجاب الدين وهو ìṣẹ́gun bí ọrọ̀ ọwọ́ báyìí lọ́jà bíbí ìjáàbù kò sábúrú ń bẹ̀ ọwọ́ yìí kò sábúrú ń bẹ̀ àṣojú a máa jábọ̀ ẹ̀kọ́ máa bú ọ̀ṣọ́ rẹ̀ tí wọ́n á gbà fẹ́tọ́ wọ́n ń sálẹ̀ yẹn kìí ṣe ọ̀ṣọ́ ni kò sábúrú ń bẹ̀ náà gbé kìí ṣe nǹkan tó lè attract àwọn yẹn ni bí léèsì yóò máa dán ọmọ ìràbálẹ̀ òye ẹ̀mí tó kọ́ bí àǹkárá àbí ordinary cloth ni kò sábúrú ń bẹ̀ wallahu ta'ala alam náà. obìnrin tí wọ́n ní ó wọ aṣọ aṣọ yẹn ìró yẹn balẹ̀ dáadáa bọ̀ bóyá bíi léèdì àbáṣọ tó lè àtúrákẹ̀ ẹ̀ ó wá wò jáde tó kọjá wéèdì tó bá wà ní ilé ọkọ rẹ̀ irú léèdì báyà kí o tí o lẹ́nu kankan tó rí tí o náà nírò ní àbí kó mú ọ̀já. kọ́wọ́ jáwé ń fi bí àjò torí wájú ọlọ́wọ́ ọba ló wà kó múra dáadáa wájú ọlọ́ọ̀bá ló fi dájú ó di wa wallahu ta'ala alam ẹjẹ́ àtúntò dédé mú sàkálẹ̀ sí fọlọ́ọ̀lọ́. ọlọ́wọ́ balẹ̀ sí fún wọn ọlọ́wọ́ balẹ̀ sí fún wọn a ní kílíkà wọn pé ní Islam albolog bó ti yí wọn máa nù ọlọ́wọ́ balẹ̀ sí fún wọn odò ìmọ̀ sọ pé bí àwọn ìyá yẹn wọn ò ní irun ọ̀ọ́ ah, ah, kí bàbá amúmi ní yóò lòdì náà ọlọ́wọ́ gbàlejò fún wọn bẹ́ẹ̀ ni ọlọ́sùn gbàlejò fún wọn lóòótọ́ tó bó ti yí wọn bá náà lọ́sìn náà ó di yé <coughs> aláya bíi sẹlẹm alákùnrin kẹsẹ̀ gba Islam ó bá wọn máa tiwa wọn kẹun wọn jẹ ìgbé kẹun ẹnì kẹ bá sí ọba ni yarhamukallah òun òun tí ó jọ ń kírun lẹ́yìn lọ́jọ́ àyè mo ní kí ló dé ẹ̀yìn lẹ́yìn tí yẹ bá sí kátó pé yarhamukallah orí ìlú wọn wà ó bí àwọn fúlàní tí wọn lọ sí maka àwọn fúlàní tí wọn gbọ́n pààrọ̀ yìí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àkójúwe yìí ضرب مثلا ما بعوض ضرب الله مثلا ما بعوضتهم فوقها والله ما سكجوي ايسي àbí ẹ̀sán ètò ó di so fúlàní lọ́lọ́ sí mọ́kà ni sudais bá ń ka kírun ṣáì sudais ẹ̀mí ẹ̀mí rẹ̀ rọ̀ ló bá ń sunkún ló bá ń sunkún ní fúlàní kìíní bá ń bè lọ́nà kiri pé mèé ṣàṣírí náà tọ́tà yẹn náà kú wọ́n kí ló bá ti ní ìlú kún bá ní ọwọ́ tẹ́kí là ń sá ti kú ní ni wọ́n wà lórí ìrun ṣáì fa ọba nígbà wọn gbé owó ẹ̀rọ ni ọba ní à ah, yé ń wo tèmi wò torí wọn wọ́n sọ wọ́n bí bíta Kaduna yìí pé Kaduna ala Kaduna ni wọ́n Fúlàní Kaduna ni wọ́n sọ wọ́n bí bíta Kaduna yìí pé ká máa fọ́jú owó dáadáa ó ní owó tó ní wò wọ́n wọ́n wọ́n lórí iṣẹ́ ìṣòdéjì sọkún lọ́wọ́ fa sọkún tó wọ́n wọ́n di àná tó jìn owó yẹn ti lọ sí ìsàlẹ̀ wọ́n bá fọwọ́ ba òkè báyìí ìbára wọn ni wáyò wáyò wáyò wọ́n bá bọ́ ọ̀dọ̀ lọ ní àṣẹ ìnànà àṣẹ ìnànà mọ́nà làwọn bọ́kà lọ sọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn Maiduguri road ó láwọn amẹ́kúmọ́kìnrin ara ọ̀tọ́ náà lẹ́yìn wọn ni àti fún òun dáhùn wọ́n ṣe ṣe tẹ̀gbẹ́rù mẹ́tẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rọ mi ó bí ṣe sí wọn nù ó di wa agbẹ́ni yìí fúlàní oko yìí ló bá wọ̀lú ló bá ní yàrá mọ́kà ló mọ́ ní àwọn ah, bá sáìsì wọ́n ti ó dé pàṣẹ wọ́n fún mi ẹ̀fẹ́ ìrẹsì ìbá sí ká ṣe yàrá mọ́kà fúlàní ti ó di mo ní mo àpèjúwe tí fúlàní mo mú àpèjúwe táwọn náà sọ̀rọ̀ lórí òun lọ ó di ẹyin kí làwọn yìí lọ jàre ẹyin lẹ sọ fún mílíọ̀nù kò sẹ fún mílíọ̀nù ẹni kò sí fúlàní òsì lágbàáyé ẹ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ha àbúrò mo sábà sẹ gbọ́ nìsí ẹ máa sọ̀rọ̀ kí làwọn yìí lọ jàre ó gbogbo ọ̀sán sọ ànábì òní kókè nìpadà àfi tẹ̀síbí àfi tàhámìd àfi tẹ̀síbí ó di gbogbo ọ̀sán sọ yẹn kó ti pọ̀ tó ànábì òní kókè nìpadà wọn mọ̀ mọ̀ yẹn ìjà sí wọn lẹ̀ ẹ̀wọ̀n tẹ́ bá sọ fún tọ́wọ́ bá ní kó wọ́n gbà ẹ̀mọ̀ mọ́ ẹ̀mọ̀ wọ ìjà bẹ̀ẹ́ kí ẹ̀rọ ìjà bẹ̀ẹ́ fún wọn ilé ìlọ́dẹ àti bàbá kí ọ̀rẹ́ máa wọ̀ èyí ni kí ẹ̀jẹ̀ àgbègbè ti wọlé pẹ̀lú ògùn ọlọ́ọ̀la àmì ilé ìlọ́dẹ àjù yíyá fún yàrá bùnú ten one thousand and sípìlà tẹ́bi sí àmọ́ ẹ̀jẹ̀ kí ẹ̀ nírun ó di àfa àgbèrú bó ṣe lọ́nu ọlọ́run.